الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثمانون وتسعمائة وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دعي, إذا دعي أحدكم فليجب فإن كان صائما فليصلي وإن كان مفطرا فليطعم أخرجه مسلم أيضا وله من حديث جابر نحوه وقال فإن شاء طعم وإن شاء ترك وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم طعام الوليمة أول يوم حق وطعام يوم الثاني سنة وطعام يوم الثالث سمعة ومن سمع سمع الله به رواه الترمذي واستورده ورجاله رجال الصحيح وعن سفية بنت شيبة رضي الله عنها قالت أولم النبي صلى الله عليه وسلم على بعض نسائه بمدين من شعير أخرجه البخاري آه wọ́n ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ nípa ṣíṣe wàlíìmá lẹ́ni tó bá ṣe ìgbéyàwó àdìsí alákọ̀ọ́kọ́ lónìí ìrọ̀ ti síwájú ṣùgbọ́n eléyìí ó ní àlékún díẹ̀ nínú Abu tó gba àdìsí tó síwájú eléyìí wá òun náà ló tún gba eléyìí wá ó ní ìrántí ọlọ́run ìka àti ọlọ́run kó máa bá sọ pé idha du'iya ahadukum falyujib tí wọ́n bá fi lè pe ẹnìkan nínú yín wá síbi oúnjẹ àpèjẹ kó yá dáhùn fa in kana sa'iman falyusalli tí wọ́n bá jẹ́ pé lọ́jọ́ yẹn ìyẹn ń sọ sùyàm kó nítàn kó yà sàdúà fẹ́ni tó pè ó ó ti dáhùn ó ti lọ ọbẹ̀ ṣùgbọ́n ìsọ sùyàm kò ní fún ọ láǹfààní láti jẹ oúnjẹ tán pé ọ wá jẹ ọ wá sàdúà wọ nǹkan àlọ́ mọ̀fẹ́rán tí ìyẹn bá ti jẹ́ ẹni tí ò sọ sùyàm. فليطعم قيا الجون الإمام مسلم ló gbé ẹgbẹ́ wa yìí jáde ẹgbẹ́ wa míì tó wá tó jẹ́ ṣáàlìd fún àdéfé òun wá látọ̀dọ̀ jábìr radiyallahu anhu wọn lọ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí lọ́sọ̀ kẹsẹ̀ ìṣe ọ̀pá wa in sha'a tarak tó bá wù kó jẹ tó bá wù kó pati ìyá ẹni tí ń sọ sùyàm. láti kí adéṣe pọ̀yàtọ̀ sí ètò ti síwájú lábẹ́lẹ́ pé tí wọ́n pè wá láti wá kópa nínú oúnjẹ àpèjẹ nínú ẹ̀tọ́ mùsùlùmí lórí mùsùlùmí ó náà ní ká dẹ́ni tó pè wá yẹn lóhùn lópin ìgbà tí ó bá ti ṣe nǹkan kan tó lè di wa lọ́wọ́ láti dáhùn wọ́n ní ká dáhùn pẹ̀lú yóò jẹ léyìí ọ̀ràn yẹn ni fífi kó dáhùn kọ́ wá màmá kọkọ̀ láti dáhùn nígbà tí ò sí nǹkan kan tó lè kọ́ dínà rẹ̀ láti dáhùn ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí ẹgbàá wa tọ́tọ́ kọ̀ sí pé tí èèyàn bá kọ̀ láti dáhùn faqad asa Allaha wa rasulahu ó ti ṣe Allah àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìjọba sì ti fi hàn pé tí èèyàn bá ti kọ̀ láti ṣe èèyàn ti ṣe ẹrú ẹ̀ṣẹ̀ báwọn ó náà ní wọ́n máa ń pè ní kabiratan. من الكبائر ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá إذا دعي wọ́n ṣe bìnnáwó rẹ̀ للمجهول wọ́n sọ kíkẹ́ إذا دعا المسلم أخاه tí mùsùlùmí bá kú ọmọ ìyá rẹ̀ wọ́n gbé pamọ́ nítorí àti mata ni wọ́n máa pe tani mùsùlùmí náà ni wọ́n máa pe mùsùlùmí ọmọ ìyá rẹ̀ nínú èdè lárúbáwá ilé ń bẹ nínú sábàbí tí wọ́n fi máa ń gbé ẹni tó ṣiṣẹ́ pamọ́ ẹnìké sábàb min al-asbab allati min ajliha yubna al-fi'lu lil-majhul nínú àwọn sábàbí tí wọ́n fi máa ń mọ iṣẹ́ lórí ipá ní dákọ̀ ẹni tó ṣe é onáà ní kọjá pé ẹni tó ṣe wọn àti mà mùsùlùmí náà ni ó pè é. mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀. tó àdìsí wa tọ́ka sí pé a máa rí náà ní ní gbogbo ìgbà àwọn ọlọ́run tó máa ṣe sùyàmù taqwa àwọn ẹni tí ò ní dá sùyàmù tí wọ́n dúró de Ramadan nìkan torí ẹ̀ ó pàtàkì káwọn àti ní ẹ̀mí àti ṣẹ̀sìn fún Allah kọ́mọ́kà jẹ́ pé. tí rọmọbọ́ọ̀nù bá dé nìkan là á máa ṣe sùyàm ìgbà tí ò bá sí rọmọbọ́ọ̀nù àwa kì í ṣe sùyàm tọ́kùwà sílẹ̀ náà sọ pé tó bá yẹ pọ̀ máa ṣe sùyàm fẹ́lì òsọ́lì sàdúà fẹ́ni tó ránṣẹ́ pé ọ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀sọ̀lẹ́tù fil lugha tẹ̀sí bìmọ̀ níbi lárúbáwá asọ́láàt ìtumọ̀ rẹ̀ làdúà asọ́láàt ìtumọ̀ rẹ̀ ní àdúà lédè lárúbáwá gbàdé tẹminọ́lọ́jì ti ṣẹ̀ríyà kìí ṣàdúà àdúà ọ̀kan nínú táǹpẹ̀ ń sọ̀láàtì ni ìbádàtun makhsusa mubtada'atun bit-taslim wa mukhtatamatun mubtada'atun bit-takbir wa mukhtatamatun bit-taslim. ìjọsìn kan ní táyà sọ́tọ̀ táà máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu Akbar táà sì máa parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum tí wọ́n sọ asọ́lá nínú sẹ́ríà ìtìmọ̀tìmọ̀sì ṣùgbọ́n lédè lárúbáwá ṣáájú kí islam ó tó dé asọ́lá tẹ̀sí bí màálí dùá faqat tí wọ́n rẹ̀ ní àdúrà lásán torí ẹ̀ sẹ́ríà lọ́sí lò láwọn àyè kan náà pẹ̀lú ìtumọ̀ àdúrà. lọ́bọ̀lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá ó ti sọ wípé ọ̀sọ́lẹ̀ àlẹ́yìn ẹnà sọ̀lẹ́ àtẹ̀kẹsẹ́kẹ̀nù lẹ́hùn máa ṣàdúrà fún wa àdúrà tó máa ń ṣe fún wa yóò máa jẹ́ wọ́n ní báyà balẹ̀. ó ti tún lè túmọ̀ sí ọ̀sọ̀lẹ́ tó máa sọ fún wa ìmọ̀ àná sọ̀lẹ́ tó lè jẹ́ náà pàtẹ́lẹ̀ wa ni kò máa ṣàdúrà fún ẹni tó bá rí zakat wa anabi sallallahu alaihi wasallam máa ń ṣàdúrà fún ẹni tó bá gbé zakat wa pé allahumma salli alayhi allahumma salli alayhi àdúrà gẹ́gẹ́ bí jẹ́ pé abu awfa nínú ọ̀kan náà tó gbé zakat wa ni anabi wa allahumma salli ala ali abi awfa. اللهم صل على آل أبي أوفى هذا للين إلى الآن فليصلي وسبع ونتقيا nígbà tí wọn ní já sèyàmù rẹ pẹ̀ntì pẹ̀ntà pé ọwọ́ á ṣe kọ̀ bá sèyàmù rìn níbùkátà kọ́ ọmọdé kò ń sọ sèyàmù. yóò bá tún fi mọ̀ ike ọ̀sọ̀lẹ̀ ó ti máa ń wá ní màánà àdúrà láwọn yìí míì eléyìí ti àṣíríà tọ́tọ́ kàfi tọ́ pẹ̀lú sọ́ọ̀lì kò ṣàdúrà fún ọ̀rọ̀ pé ọlọ́run ọba yóò fòrè sí tẹ́ǹsì ó wá pé àwọn olóṣù tó ọlọ́wọ́ bá yóò jẹ́ kí àwọn ẹni rí ọmọ àjọ oúnjẹ yín وصلت عليكم الملائكة أو ملائكة ما سبعكم وأفطر عندكم الصائمون أن تنسوا الصيام وما السن لدعين وقالوا لي أبيعنا tó bá jẹ́ pé wọ́n ṣoṣo yàm kọ̀ jẹun ni o kọ̀ jẹun ezekpo ṣoṣo yàm àmọ́ àwọn kékeré ni wọ́n ti kí ni dérò kí ni pé dérò wá jẹ dérò náà jẹun náà ni torí de lóye àtàkàtà pé kí ni wọ́n ṣe wọ́n ti pè ọ́ ọ jẹun eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ nínú rìwáyà àti Jábìrì ibn Abdullah anábì sọ nípa ẹni tí ń sọ sùyàmù yẹn pé fẹ́ ìṣá ọ̀páyín wọ ìṣá ẹ̀tọ́rọ̀ tó bá òkọ jẹ bá òkọ má jẹ ìyẹn ni pé o lè já sùyàmù rẹ nítorí ẹ kò sí wàhálà wàlàkì ó ti já ó ti bàjẹ́ nù kí ẹ ti pọ́ gba aládàá torí pọ̀ tẹ̀lé súnà pọ̀ jẹun sùyàmù ti bàjẹ́ ti bàjẹ́ nù ọlọ́run bọ́ sọ adijọ́ mi eléyìí jẹ́ bó ti àwọn ọjọ́ tó máa ń ṣe wàlímà nínú ẹ̀sìn tó bá ṣe gbéyàwó kọ́dà lọ́dọ̀ àwọn fòkàá yẹn bá ti ṣe ṣàlàyé síwájú wọ́n bẹ nínú wọn àwọn tí àgbẹ̀ yìí lọ sídìí pé a lè ti ṣe wàlímà ṣáájú kí wọ́n tó so a sì rí nínú wọn ẹni tó sọ pé wàlímà lè wáyé pẹ̀lú ìgì ètò túmọ̀ sí pé oúnjẹ tẹ̀ ń fáwọn èèyàn jẹ́ náà kí ló ń ṣe wàlíìmà nígbà tẹ̀ ń fẹ́yàwó ẹ̀ ń wòran gbẹrẹ fún un síbẹ̀ ń sá ń pín ibi síta Idris <laughs> ẹ̀ ń pín ráìsì sá gbogbo ráìsì tẹ̀ ń pín náà sáà nìtúmọ̀ rẹ̀ ìgbà tí àwọn fòkàrà yẹn sọ pé pẹ̀lú yìgì wàlíìmà lè wà ẹ̀ sì rí nínú wọn tó sọ pé lẹ́yìn yìgì ni ókè gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀fáàsì kan abẹ́ ẹ̀sìn kankan ẹ̀yìn bí kọ́sítẹ́ ló máa fa kíkọ́ rí pé ọ̀fẹ́ olúwa rẹ̀ kò sí wàlímà ọ̀fẹ́ olúwa rẹ̀ ó ti sí wàlímà. tọ́ eléyìí jẹba ìgbà tí àwọn fuqaha al-muhaddithun àwọn tó mọ sípò àmọ́ tẹ́ pé máa hadithi gan ni wọ́n specialize fún nínú wọn láti rí imaamu ahmed ibn hanbal ishaq ibn rahuya àwọn eléyìí ń sọ wípé jọ́ kẹta ni ọ̀rọ̀ kò yé wa because nínú fúk eléyìí sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ because ìgbà tí àwọn ẹni tó sọ wípé kò sígbà tá a ṣe wàlímà tá a ṣe wàlímà ẹbí dùnú ló fi hàn so wọ́n ní ìdùnnú ṣáájú kí n tá a fẹ́ dùnnú sí ó tó ṣẹlẹ̀ ńgbà wọn súnmọ́ra wọn ọlọ́ọ̀la ti fún un. torí a sẹ̀rí àsọ yìí pé máa kọ́ ọ̀rọ̀ ṣàyè á àkàdà ṣọ́pùmà gbogbo tó bá ti nǹkan kan náà ni ọgbà. ẹsọ láago ẹsì ti ń pín oúnjẹ fáwọn èèyàn méje ó súnmọ́ra àbí ó súnmọ́ra ṣé ni tí ó jẹ oúnjẹ wọn aago àbá mi rí tí bá máa lọ́ra. tó wọ́n ní. àwọn àhàdíìsì tó wá kó sì tọ́ dàgbà kó sí ní táwọn olùmọ̀ fi máa yà pọ̀ ẹnu náà kó sábìsì tó sọ pé ọjọ́ kẹta lẹ gbọ́dọ̀ ṣe wàlímà o ọjọ́ kejì lẹ gbọ́dọ̀ ṣe wàlímà o ọjọ́ náà lẹ gbọ́dọ̀ ṣe wàlímà o ẹ lè ṣe láti ilẹ̀ o ẹ lè lẹ́yìn ọdún mẹ́wàá o kò sí. èsì ẹ̀sìn sọ nípa péjọ mẹ́ta náà ni àdìsí hàn tọ́ka sí i. because ntọ́ka tọ́ka sí ni kó anabi sọlá àṣìlá n'inu lágbájá nínú àwọn ìyàwó rẹ̀ ńgbọ́ wa dijọ́ kẹta ó ti wàlímà ńgbọ́ dijọ́ kẹta ó ti o dijọ́ kẹta ni ẹ máa ṣe o. ó pé yé wa nítorí pé wọ́n máa ń sọ pé bá àti bá sọ̀rọ̀ níta máa mú nínú àwọn nǹkan méjì kì í nítorí pé gbogbo àwọn àdìsí títí ń sọ pé wọ́n ṣe wàlímà wọ́n ṣe wàlímà kò sí ìtọ́sọjọ́ kò sí sí ìtọ́sọ pé ìjọba sọ pé ìgbà sọ̀rọ̀ bá a rí kó ṣe wàlímà a sì rí nínú súnà tiẹ̀ pé wọ́n ṣe wàlímà ṣáájú kíyàwó tó wọlé tí gbogbo ìyàwó tó wá wọlé náà kẹta àbádìsí kan la rí sọ pé ìyàwó wọlé lónìí wọ́n ṣe wàlímà náà lónìí bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ìyàwó wọlé lónìí wọ́n ṣe wàlímà lọ́la bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ìgbà tó sá wọlé náà tàn áhà sọ nítorí ẹ̀ àwọn fòkànhá sọ pé ó ṣeé ṣe lára ń tọ́ dẹ́sẹ́ ká dá ìbáàtì rẹ̀ pé tànábì nìkan ni kò sí fàlù mà nítorí gbogbo àdìsí tó sọ̀rọ̀ wàlímà wàlímà mẹ́ kò kò kò kò specify rẹ̀ kọjọ́ bá lọ́gbọ́dọ̀ jẹ́ ṣèdí nù táwọn fọkọ ha òye fi sọ̀n tí wọ́n sọ. ṣèdí túmọ̀ sí pé ẹ láyé tó kú mọ́ wọ́n sọ igi wọ́n tó máa pín oúnjẹ oúnjẹ ọ̀sọ́pọ̀. ní ìsìn àyín ti ń pín oúnjẹ ńgbà tẹ̀ ń sọ igi oúnjẹ kí ni náà rí. pàápàá jùlọ àpò ọkọ lówó ti wá. ókè wọ́n sì fọkọ fi bu ọkọ láti rìn. ta ló ṣe oúnjẹ ẹni tá a ṣe bò láti rìn ni ẹni tó wó jáde lápò rẹ̀ ni kí ló ń wá ṣe yun preparation for wàlímà àbí wàlímà itself ẹ dáhùn á torí tó bá jẹ́ pé kí ẹ bá ṣe wàlímà sóye yín tẹ́ bá lọ so igi báyìí ẹ má jẹun ẹ má gùjẹ lọ kájọ máa wúra wa báwọn bàbá tí wàá tún kakótó apàdé o fa kí lẹ́yìn ọmọ sọ yorùbá lẹ o àwọn arò yìí pé ẹ̀ yìí wọ́n máa kú mẹ́ so ọkà wo wà á ràn nípa so torí ẹ̀ òun náà kí ló ń ṣe gbàtí wọn kó wọn kalẹ̀ kí ló ń ṣe ẹ sọ̀rọ̀ náà tí ọkàn fẹ́ dánwó ọfẹ́ ẹ́ ọfẹ́ dákò àbí nǹkan kan ló intend kún un ṣe is it not walima? sọ àwọn fọkàn ha ọ̀yàn wàlímà ni wọn náà ṣe because àṣekàn ní ìsìn àtúnikẹ́ tó máa wá ń jọ́ mi mo rò pé yé wa owó náà ní lọ yẹn fa fàkọọ̀lẹ́lẹ́ ẹ sì ṣe gbogbo wàlímà tó ti dáná bọ́ ọ́ sí ní kẹsẹ́ sílé ìyàwó ọ́ sí ní kẹsẹ́ àbílẹ̀ ọkọ ẹkí káàdì fi hàn ọ ẹ má sọ̀rọ̀ láì ronú sí o ilé ọkọ wọn ti ní ká ṣe wọlé máa

wọ́n túmọ̀ sí pé tí bàbá ìyàwó rẹ̀ bá ní àwọn àṣẹ ńlẹ̀ òun ọ̀lọ́mà kò túmọ̀ sí kò tí ì ṣe wàlímà o ẹ̀hẹ́n tí wọ́n náà máa ń ṣe ọgbọ́n èmi mo fẹ́ yọ ọmọ fẹ́ ẹ̀ máa kà lọ ìwọ náà lọ́ọ́ mà ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn kò lé tó ọwọ́ tó pọ̀lọpọ̀ fi mu nísìnyí wọ́n fẹ́ ṣègbéyàwó inú rẹ̀ ń dùn ọwọ́ ayọ̀wó òfin sí oúnjẹ òun pín fáwọn yẹn oúnjẹ kí ló ń pín oúnjẹ àkíkọ̀ ni àbẹ̀dẹ wàlímà àkíkọ̀ tóbi àbẹ̀dẹ wàlímà tọ eléyìí jẹba o. tó àdìsí wọn sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ta'amul walimati awwala yawmin haqq eléyìí kìí ṣe pé wọ́n ń fẹ́ specify ọjọ́ tó ṣe wàlímà ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjọ tí wọ́n ṣègbéyàwó náà ló ṣe wàlímà àbí wọ́n ṣe wàlímà until ẹ̀yìn ìgbà tí o ṣègbéyàwó tá pẹ̀lú jọ́ mélòó ó ṣe ṣe kọjá pé ẹni tí ń ṣe wàlímà yẹn kò sí lọ́jọ́ kan ṣoṣo kọjá pé wàlímà tiẹ̀ continuous ni wọ́n ṣe lónìí wọ́n tún ṣe lọ́la wọ́n tún ṣe lọ́túnla tí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ tí ò lónìí ọmọ ọmọ lọ́la o àwọn tí ò lọ́la ọmọ ọmọ ní ọ̀túnla àwọn kan wà tó ìpọ́n lówó ló ń fi ṣe bẹ́ẹ̀ ẹgbọ́n tá ànàbì sọ. ànàbì sallallahu alaihi wasallam ta'amul walimati awwala yawmin haqq oúnjẹ wàlímà tó yẹ sè táwọn èèyàn tó pè wọ́n wá jẹ lọ́jọ́ àkọ́kọ́ tó ṣe wàlímà lẹ́yìn lọ́ọ́rọ́ àyàn tí wọ́n ṣe tó bá ti ṣe o ti bọ́kun ọ̀ràn yẹn kó lọ́rùn rẹ ọlọ́run gbà lẹ́sìn. ẹni tó bá sì tó tún bá dọ́jọ́ kejì tó tún ní wàlúùmá tó wà lọ́la àwọn ènìyàn ọ̀tọ̀ àwọn ọmọ mi sẹ́ni sọ́nà oúnjẹ tíjọ́ kejì náà sọ́nà ni kò tí ì dàdá dálẹ̀ kò tí ì di wàhálà. وطعام يوم الثالث سمعة أتبني تعلمي إن تبكتا ike wàlẹ́ máa jọ mẹ́ta la fẹ́ ṣe kọjá alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ni ẹlẹ́ẹ̀kejì súnà ni ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ àṣehàn ni. sọ́dọ̀ táwọn sọ ń bí òun náà ni tó ṣe pé ṣíṣe rẹ̀ yóò jẹ́ kéèyàn ọba ládàá iṣẹ́ rẹ̀ yàn dẹ́sẹ̀ òun náà ni irú súnà tẹ́ máa ń kanu fọ́k yóò ṣe pé súnà tó lànà ànábì ni ànábì wo náà wàá ṣe wà lóun àjọ kìíní kejì kẹta pé kíni tọ́ka náà ni ìjọ náà ni ṣùgbọ́n súnà tí wọ́n sọ ń bí ni pé súnà tí ò jọra yàn ọgbàládà tó o bá ti ṣe kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀. wa man samma'a samma'a Allahu bihi ẹnikẹ́ni tó bá sì tàṣe hàn ọlọ́run gbé hàn kó ń kárí mi. torí ta bá ti oríta mẹ́ta tá a róríta mẹ́rin tá a róríta mẹ́fà sígbà tí mẹ́jọ tún wà oríta kóríta ló kù. sọ̀rọ̀ lè máa jẹ alákọ̀ọ́kọ́ kọ̀tẹ́ńtọ́ bí ọ̀n tìjọ́ kejì tún wá sí sẹ̀rí àtúní kò burú àti gbogbo ẹni bá gbéra rẹ̀ hàn ọlọ́run gbé hàn pé ó ń kárí mi wa sí pé náà bó bá ti dá àtijọ́ ó o kì í sọ̀rọ̀ yàn lórí rẹ̀ pé o. ìjọ ẹlẹ́ẹ̀kẹta àbùkù lọ́ọ̀kan bẹ̀. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. ẹ̀hẹ́n mo lówó wọ́n fẹ́ kó wọ́n fún mo lówó sọ̀rọ̀ pé náà ló ti wọ́ ọtijọ́ kẹta. a máa ṣe nǹkan bí olóṣù kò burú bàbá ló. a rí yín o ọ̀nkárí mi ọlọ́run á tu fó lọ́sàn gángan níbi tí blanketi kan sí tó lè bò láṣìírí wọn máa ń sẹ́mà á sẹ́mà ọlọ́hùn bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gbéra rẹ̀ hàn látàrí kárí mi ọlọ́run bó fi hàn pé ń kárí mi lélẹ́yìí torí ẹ̀ nìkan máa ṣe nǹkan láti gbà láadáa kì í ṣàṣìbẹ́sẹ̀ gbogbo ohun tó ti lè bá tiwa jẹ́ ẹja máa jìnnà sí i nítorí pé nítorí àti bọ́ sẹ́jọ́ ti bá tiẹ̀ jẹ́ níjẹ́ tó ń lọ kórè níjẹ́ gbèsè láyé tí ó ti sábà bí àti wàlùjánà ò ní rí nǹkan kan gbà ń tiẹ̀ àfòfò àbàdánù ó dàbí kí ọmọ kó sáko ní kí ọmọ kó ti lu owó sílẹ̀ ṣíṣe sọ́sáko ní bọ́ọ̀lù ẹlòmíì mu òun wá kan nínú ọtí lọ́jà wọ́n á ní ọ̀kẹ́ náírà lọ́sàn-án bọ́lá kọ́ bá kù owó bá ní ọ̀rọ̀ amú sẹ́kù rama kọ̀ rama jíjà gbé nílò àlùkò yá màsí rí mi gbogbo sẹ́ẹ̀ rẹ ti jò dànù kí ni tó fẹ́ rí mú mọ́ a kọ́kọ́ wọn máa sunkún jọ gbèǹdè torí ìyọ̀bá sún ẹ̀jẹ̀ ìyọ̀bá sún ẹ̀jẹ̀ nígbà tí ó sàǹfààní tẹ́lẹ̀ kárí mi ọ̀dá o gbogbo tí ìyọ̀bá ti tẹ́lẹ̀ jọ tẹ́lẹ̀ yọ bàjẹ́ ó dàbí ìgbà téèyàn ti kọ́lé gbogbo ẹ̀ dá ó ti ṣiṣẹ́ tí gbogbo ẹ̀ dá ó ra àwọn tirẹ́là lọ ra gbogbo ẹ̀ lọ ra kínní kan ọkọ̀ màmá fọ́ pẹtrol sí lọ́ba dáná sí ilé àti gbogbo ẹ̀ pé wọ́n ti aláàní mú nǹkan kan lọ sí alùpùpù ẹ kúkú tó náà ti tó bẹ́ẹ̀ ní kárí mi rí jàmá ó sì wọ àwọn èèyàn mi lẹ́wù tí wọ́n bá ti ṣe wọn ọ̀gbádùn tòun yẹn gbọ́dọ̀ jẹ́ àmì rẹ̀ lógún láti dènà síwà burúkú yìí náà lànàbì sọlá àdìsọlá ń sọ pé kárí mi gán bọ̀ ń lẹ́rù fún adúmọ̀sẹ́fì dàjà lọ. ẹ̀rí pé ní ìsìn ilẹ̀ ti gbẹ gbogbo àwọn koríko tó wà nílẹ̀ tẹ́ máa gbóòórùn iná lásán wọ́n lè gbiná. wọ́n bọ̀ síbọ̀ sí pé sáná sí. tó bẹ́ẹ̀ ni iṣẹ́ rí èèyàn pẹ̀lú kárí mi yóò jó ráúráú yóò di gbàgbé mi èmi ti yà ọ́ torí pé ọlọ́run bá mọ́ kọjá ká máa fi sorogún pẹ̀lú ẹnìkan nínú iṣẹ́ ìjọsìn tá à ń bá ń ṣe pé ìwọ àti lágbájá yà rọ́bì ẹjọ́ pin a'udhu billahi minash shaitani rajim torí kọ́rọ́rùn láti borí ẹ̀mí kó dínà kó sọ afúnkárí mi afẹ́ńtọ́lọ́mbà gbàlẹ̀ àwọn aníyé jẹ̀mí wa lógún. títí tọ́lọ̀ bó fi sànù wa àmọ́ tí a bá fi lè lọ sọ̀rọ̀ alẹ̀ ní sọ̀rọ̀ alẹ̀ fàṣẹ tọ́ nínú ó ti lérí lé kápọ̀ oníjà sórí ara tó sì máa bá àjà náà ni kọ́ máa sọ ìfẹ́kùfẹ́ sí wa lẹ́nu ṣe máa ṣe nítorí àwọn èèyàn máa sọ nítorí àwọn èèyàn ṣe ní tó ṣe kí wọ́n lè yàn ọ́ eléyìí náà sì máa bá àyàn ṣẹjẹ kọ́ lọ́ mọ́ bá wa ṣẹjẹ. tọ́ wọ́n ní àǹtí gba àdìsí wa alimami Tirmidhi ìsọ̀gọ́rọ̀bọ̀ wọ́n pè ní hadithan gari tọ́tí gba àǹtí gba àwọn tí máa ń gba àdìsí sahih wa ni àdìsí wa ni shahid shahid onílà àdìsí kìtùmọ̀ wọn jọra wọn kígbóló wọn jọra wọn àmọ́ látọ̀dọ̀ sọ abẹ́ méjì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sọ pé ọ̀kan jẹ́ shahid fún kejì ọ̀kan jẹ́ ṣááhìd fún kejì ẹlẹ́rìí lọ́kan jẹ́ fún kejì tí wọ́n yàtọ̀ sí mọ̀tàbà wọ́n lé ní àdìsí tó jẹ́rìí fún tó ń wá sọ̀dọ̀ Anas ibn Malik lọ́dọ̀ alimam Ibn Majah ilé náà fi hàn wá pé kásì wàlímà ọ̀ràn yẹn kásì wàlímà ọ̀ràn yẹn walakin aṣọ pé ìtọ́ dọ́gba nù walakin èmi fẹ́ lè walima ní wàá ní tí ń fi ṣe aṣọ pé gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn títí tí mo fi kú ìrìn tí ń fi ṣe aláàánú lọ́lọ́ aláforíjì náà lópin ìgbà tó bá pè mí gan alára kìí pé mo gbòòrò pè mí sí walakin wọn ò sọ pé dáadáa gbọ̀n walima ò lè ṣeé ṣe láì para fún mi àbí ò lè ṣe é ṣe láì pa màálù láì pàgbò láì pàgùtàn wọn sọ bẹ́ẹ̀ kódà kò sẹ́ni tó sọ pé nítorí ikọ́ fẹ́ ṣe wàlímà wípé o ọgbọ́dọ̀ pa adìẹ sẹ́ni tó sọ bẹ́ẹ̀ so àlùwàlímà níta gbára wa bá ká ní torí la yukallifullahu nafsan illa wus'aha nínú ayọ̀ ni la yukallifullahu nafsan. ìlànà àtàhà ní àwọn alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba kì í di nǹkan kan rú ẹ̀dá kì í la nǹkan kan lọ́rùn àyàfi ní téèyàn lè ṣe ẹrù tí ní máa gbèrú wa nínú ayé kejì ọlọ́run ọ̀la nǹkan lọ́rùn nínú àwọn àwọn ọba tó náà fún ọ náà ni wọn náà ti ṣe tiẹ̀ eléyìí jẹ́ ti adéṣì tí afẹ́fi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ lálẹ́ ètí àdẹ̀nu lẹ́nìs owó alátọ̀tọ̀ Sọfíyà bintu Ṣaybah radiyallahu anha qalat Sọfíyà ọmọ Ṣaybah lọ́gbà àdéṣì wa Sọfíyà yìí. òní ọlọmọ nàbí sallallahu alayhi wa sallam ala ba'd nisa'ihi sàhábíyà ni. ọlọ́ọ̀lẹ́ ti ṣe wàlímà lórí àwọn kan nínú àwọn ìyàwó rẹ̀ ó ṣe wàlímà lórí ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tó fẹ́. gbẹmọdẹ́nu mi ṣàyẹ̀rù pẹ̀lú múdù méjì ti ṣàyè Allahu akbar wọn kò dá múdù mọ́ ìgbà wọn sọ pé zakatul fitr múdù mẹ́rin láàmú ayọ̀ fìyàn kan sáǹpẹ̀ ní sáà múdù méjì tọ́jà àbọ̀ ń tayọ̀ ní zakatul fitr kan nànàbí wàá fi ṣe wàlíìmà fọkàn nù yàwó kí kú àná wàhálà tó wà bẹ́ẹ̀. àbí kárí mi lọ́ọ̀bù làwọn ń bá ká àtẹ́jù nígbàgbọ́ra wọn ká lọ́nà wọn kọ́ ọ bọ̀. ọ̀gá wa ni sallallahu alaihi wa sallam ẹni tó fi wá mọ̀nà tí ń kọ́ wa ní níta àmà wọ́n fi hàn àpò ìgbésí ayé rọrùn ẹ̀sìn rọrùn gidigidi àfẹnjẹ́ ọ̀bà fẹ́ anábì yìí náà ní sọ fún abdulrahman ibn awf tọ́fẹ́yàwó pé àwọn ló wọlé òbíṣà pé wọlé mọ̀kọ́dà kó ti pé àpọ̀lọpà anábì yìí kan náà ti ń kọ́ alẹ́ kọ́ báwọn òun náà pé àwọn ọlọ́jọ́ pé múdù ẹ̀ mọ́ yẹn kọ́ọ̀pù bíi kọ́ọ̀pù pílásíìkì tá a máa fi mọ́ mi irú rẹ̀ méjì bọ́jà ráìsì bọ́jà wà náà fi ṣe wàlímà iná làfi sọ pé wàlímà wàlímà yẹn ẹni tó bá tó bá lọ síbi wàlímà tó dá ẹni tó pè lò ìfẹ́ lọ́yẹ kó gbé ọ lọ kò sì sí sẹ́ni tá a nífẹ̀ẹ́ gbé kalẹ̀ tí ò ní jọ wá lójú nítorí pé ní tó gbé wa wá kọjú oúnjẹ o A ama fi kó àìjẹun láyé tẹ́lẹ̀ àti agbọ́n tó dáyé Allahu rẹ Alamin ò ti fi dákò kọ́ pé oúnjẹ tiẹ̀ lọ́wọ́ mú oúnjẹ nínú gba mílíọ̀nù tó ti jẹun láyé ìfẹ́ ló ń tì ọ́ lọ àti pípé ìwọ mùsùlùmí rẹ lórí rẹ. àmọ́ àwọn òwò pé kí ló gbé tí ń gbin kí ló ṣe tẹ́nìkan ò sórí yorùbá lẹ́bù. níjẹ́ ẹ̀yà ẹ má jẹun kó lé nígbà tó ṣe ń tó gbé kalẹ̀ ọjọ́jú. màjá ń zẹ́tẹ̀ mi wórówóró màjá ń zẹ́tẹ̀ mi wórówóró yorùbá lẹ́bù. wàràwàrà tó ti wọ́n jẹ gbèsè làwọn ń fẹ́ ẹ dákun ẹ wò wò ṣàyè. mọ́dún méjì sẹ́yìn yẹn wọ́n pò lẹ́kọ̀ọ́ ni wọ́n lè pò ń kókó wọ́n lè wọ́n lè abẹ́rẹ́ ní nǹkan náà mọ́dù méjì ẹnìkan ní sọ pé bá lẹ́bi ni sáàmà àmọ̀gbà ọ̀dọ́ ni lẹ́bi oba lebi lọ ọgbọ́n sọ iná iná fẹ̀tẹ̀lẹ́ lẹ́kà fẹ̀tẹ̀hán mọ̀fin náà àdìyẹ fúnra náà hùlẹ́ka wọ́n ti kọ́ dọ̀mọ̀ mẹ́ndẹ́ndẹ́kọ̀ wọ́n máa ta ọ̀kọ̀ wọ́n yìí tún mẹ́ni àmẹ́tẹ̀ hù àlẹ́ka. ويهديك صراطا مستقيما النبي ni àwọn kúrúntù òkè lẹ́yìn fún apá ẹ̀rìsì ráìsì àpò mélòó abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ó fi lè gbé bọ́ọ̀lù ẹ̀mí ni múdù méjì o káwọn fún ọmọ ọjọ́ kò ní tán <laughs> yóò ṣe gbogbo ògbà yóò ṣe gbogbo ògbà náà ni àdéhùn àti gbóúnjẹ múdù méjì kalẹ̀ gbogbo ayé ọ̀rọ̀ ajẹ́ kò ní tán má. ẹ̀rọ simplicity àwọn máa la wàhálà bọ̀ra wa lọ́rùn. ọ̀gbìn náà ti sọ wọ́n ní ìsùn olókùúta gan wọn. kí wọn á sọ pé wọn ṣe àpò ráìsì mẹ́ta yọ ọmọ ibi tó ti jáde àbí òní ma ẹ̀sìn tí ó ti bá jẹ́ táwọn dáàmú wọn á ti ti wọ pé òun ti jẹ léyìí tán ẹ̀ẹ́dàfà ẹ bá kó àwọn àti kàwé yẹn pọ̀lọpọ̀ yẹ bí ẹnìkan sẹ ń yà sí social media ní ìsẹyìn orí mi tó gbé tíkàwé tíkàwé tíkàwé tíkàwé tíkàwé tíkàwé bíi mélòó wọn lọ bíi mẹ́jọ ọwọ́ àdè mọ ẹgbẹ́ báyìí wọn bá kan lọ sódà táwọn yòókù ní sakoto parí ẹyọ kan sàkàràmọkùnmọlá wàláhì ẹsìn ṣe ìrọ̀rùn fún wa àwa ló kù ká gba ìrọ̀rùn ó túbọ̀ sí pé nìsín ìyẹn fẹ́ ṣe wàlímà kò lágbára ju gàrí lọ táàrọ̀ ra dá sínú gbogbo abọ́ǹgà plastic ẹ̀rín tó ń pa yín torí ẹ̀fì rẹ́rìn ẹ̀ sọ lẹ́nu ẹ̀ sọ adá gàrí yẹn sínú plastic tá wọ́n sì máa bá a fi ṣúgà ṣúgà díẹ̀ sí àbóyin náà wọ́n bá a kọ́ sí wọ́n kó yé wọ́n sì máa wáyé àwọn kúlíkúlí o kálukú wá sí ń gbé gàrí tiẹ̀ kulikuli méjì barakallahu fikum barakallahu fikum barakallahu fikum ẹwàjú àlá barakallahu fikum ẹwà kékeré ni barakallahu wọ́n yà sọ ló wọ́n pé ṣé wà lé bàbá barakallahu lẹ́yìn náà fẹ́ pé wàrà orí rẹ̀ ń bẹ̀ táwa bá ti mọ̀ ló gbé wa lọ́wọ́ àní rì àti mú gàrí gan ti pẹ́ẹ́ yàtọ̀ sẹ́ni tí mo gàrí láàárọ̀ àtọ̀sán àtàlẹ́ o jẹ́nẹ́rálì tí mo gàrí ti pẹ́ wàhálà ẹlòmíì yóò ṣàdúrà ṣàdúrà fún mi torí délé yìí ẹlẹ́jà á máa jẹ́ pàwọn náà là ń tira wá ti ṣe látàrí kí là ń sọ nípa ń tọ́mọ làkejì wá ṣe wọ́n mọ̀ ọ́ mi ti ṣe padà ṣe takùtọ̀ lọ yọ padà kọ́ ọ̀run rẹ̀ bọ́ńtágbára ní Yorùbá lẹ́bù kan wàhálà pọ̀ mbẹ́ pàtì bí ìta ń ṣe ní ìṣe o ìta àwọn èèyàn ń ṣe ní ìṣe o ìta àwọn èèyàn ń ṣe ní ọlọ́run àbámẹ́ ń táyọ̀ fún máa bú wá o pọ̀bùrù lọ́nà bá ṣe ń tẹ̀ fẹ́ káyọ̀ bù wọ́n máa tọrun rẹ̀ bọ́ gbogbo ẹ̀ yóò bá sì máa yáyàn lówó ṣe gbogbo nǹkan yìí wọ́n máa ká táwọn ìpàmọ́ fún yàn wọ́n táwọn ẹ̀ wọ́n ti pẹ̀ wà fún ọtẹ́ fi ṣe ọbẹ̀ wọ́n lè ta àwọn kẹ́gì epo fún ọ̀sá tó gbogbo ẹ̀ ń bọ̀ bá ti dijọ́ kejì ọgbà kálukú òde ni owó nǹkan ewúsọ gbọ́ bá dijọ́ kejì owó tẹ́ bá pa nígbà tó ń tajà ni ọlọ́sì ṣe àwọn èèyàn jẹun àrówó so they fail to pay the first service so ni wàhálà ọba so títọ̀ ẹ̀ ń kàn gbọ́dọ̀ ẹni ẹ̀ sanwó ẹ̀ wọ́n ń ká bọ̀ ọ̀yọ́ àwọn ọmọ tí ń ta ń subhanallah torí ẹ mẹ́jọ àti àwọn ọmọ ya wa ká tí wọ́n lu ntágbára wọn kà bọ́lá ń ṣe fáwọn kan àwọn kan ò ní tó wọn ẹni tó ní kó wọn máa nánu tó ní ẹni tí ò ní owó àwọn ọba tó náà ní ẹjẹ mimma atahu Allah la yukallifu Allahu nafsan illa ma ataha sayaj'alu Allahu ba'da 'usrin yusra. akramakumullah ẹ má jẹ́ kí àìwá fẹ́ jẹ́ni táwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa bẹnu àtẹ́lù kó mú amọ́kùkù sentọ́lọ̀ ní kásì. ẹjọ́ sentọ́lọ̀ ní kásì bá gbára tiwa bó ti ṣe ká ká má la wàhálà bọ̀ra wa lọ́rùn. ẹ ṣé wọ́n ti rí rí ẹni tó fi ẹ wọ́n ti kù tó fi gàrí ṣe wàlímà ẹ bẹ̀ pé masha allah la quwwata illa billah omi tágbára rẹ kàn ẹ̀mí táwọn ẹlẹgbẹ́ rẹ àbẹ́rẹ́ nǹkan twenty lọ mr kìnìkan twenty lọ mr kìnìkan táwọn oúnjẹ mi jẹ́ pọ̀ ọ̀rẹ́ ẹlẹ́jẹ̀ wọn fi ń sè náà ló tún gbé sí ọwájú ni wọn náà ń pọ́n tìlà a'udhu billahi minash shaitani rajim <coughs> torí ẹ̀bí tá a dùn ún lónìí báyìí nàbí ṣe wàlímà lórí ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ olùwò múdù ṣàìr méjì kìí bẹ̀ ṣe gbogbo ìyàwó tá nàbí fẹ́ lọ pa ìtayì rẹ̀ yọlẹ̀ ní bí ìgbà tó fẹ́ zẹ́nà ìtayì rẹ̀ sì yọlẹ̀ bí eléyìí àwọn obìnrin yẹn sì dáa ní ìsàlàyé lérò kọ́mọ wa sunkún pé ńgbà tó pé mi fúyà lọ́dọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni <laughs> ọ̀kọ́ lọ pẹ́ran fún ọ̀pẹ́ran fáwọn bí ọba dán wò lónìí àwọn bí àkọ́mọ calculation bàjẹ́ ó lè pe àfáà ná látàrí ló ti fọ́n tíyẹ̀ fún àfáà ná agbọ́ pé ńgbà tó fẹ́ kan ó pa màlúù hmm? olórí ibú so a'udhu billahi minash shaitani rajim títagbára rẹ bá ka ni omi ọba àbínú kọ̀ bá a máa wẹnu rọ́ọ̀fù òní tẹ̀sí gbà tó gbọ́ ọba su ẹni tó wẹnu rọ́ọ̀fù náà ni ọ wà dáadáa madrid eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ ọlọ́run ẹlẹ́dàá là ń bẹ̀ kó túbọ̀ jẹ́ ká máa tẹ̀lé òfin rẹ̀ kó lè wá dènà sí ti ọ̀dà kọ́ran alọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahu wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طبعا عني بيرك عليكم السلام rárá o tó bá jẹ́ kó pè wá generally àwa náà sì ń bẹ́ńbẹ́ ajẹ́ kó ti pè wá náà nà. Aleykum salaam. ní ọjọ́ mi gbọ́ gbogbo ntọ́ sọ wọ́n pè é sí wàlẹ́ mà nìkan mọ́ gbọ́. ààrẹ mhm. ah, bá ti sọ tòbá ti mọ̀ pé wọ́n ṣe ń tọ́takùtọ̀ lọ́n ọ̀takùtà nàbì sọ̀rọ̀ wá sílẹ̀ bá wọ́n gbọ́dọ̀ lọ tọ́ ọba lọ gan lọ dáràn. naam aleykum salaam. ní gbọ́ láti jọ kíni tọ́ọ̀sì wọ́n ti ń ṣe kíni. iná ìtàn ń dálẹ̀ ńkọ́ èmi ọmọ àmọ́ ń bì ọ́ náà lè rí iná ìwọ wọn ń dálẹ̀ o tó náà palẹ̀ mọ́ ni ok wọ́n wá ń wọ̀ràn pé wọ́n ń ṣe é lẹ́ẹ̀díjọ́ sátọ̀dé àbí wọ́n ń ṣe wọ́n ń jẹ́ lójoojúmọ́ ẹ̀ka àdíntàdé ti ń sọ náà nù àní ìṣèjọ́ alákọ̀ọ́kọ́. ọ̀ràn yẹn ni jẹ́ súnà níjọ́ kẹta ńkọ́ kárí tó wọ́n ti wá ń gbogbo ẹ̀ náà lẹ́kọ́ tó dijọ́ gbéyàwó. àmì aleykum sàn. wàlé màkàtún àti yorùbá máa sìn. péńjọ tí àwọn máa ń lọ ilé ọkọ pé yóò ṣe wàlé mà. fẹ́ẹ́ dà mọ́ yóò dé ka ẹbẹ̀rẹ̀ ìbéèrè tẹ̀fẹ́ fún naam ẹn tí wọ́n nìyẹn ìgbà tí ìṣòwò rẹ ò tí ì ṣe wàlímà nísìnyí àwọn èèyàn ìyàwó ni wọ́n ń pín oúnjẹ ìwọ òun ò ra pé ti ṣe wàlímà ahun ọlọ ọmọ owó jáde ni wọ́n náà. aleykum salaam. ọkùnrin wa àwọn fámìlì ọkùnrin ìyẹn náà ni bí ọkùnrin náà ti ṣe ok ìyẹn ni pé ìyàwó ọmọ fáwọn obìnrin ló ń jẹ àwọn èèyàn tó wá lágùn ọ̀dọ̀ tiwọn ọkùnrin náà máa gbogbo eléyàn náà tọ́ ìfẹ̀sà èèyàn lọ́sàjọ yẹn àbí màlúù ìfẹ̀sà láti jẹ́ ẹ̀ mẹ́ta kò sí wàhálà. Aleykum salaam àmẹ́gẹ̀dẹ̀ kẹ́ ẹ máa gbé sẹ̀mọ́fìtà tí ń sa sẹ̀mọ́fìtà lọ bá wọn. <laughs> naam tí ọmọ èèyàn ọmọ ìyá bá pè yín wọ́n ní tí ọmọ ìyá bá pè yín láti wá jẹun kí èèyàn sì ti jẹun tẹ́sí ẹ̀ lè fún un owó kìnnì wọ́n lọ́sàlàyé náà ṣé owó pé ẹgbàá ẹ fi kún àwọn owó náà yín tẹ́ẹ̀fì lè máa tọ́jú lé lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé àbí ẹgbà owó oúnjẹ tí mo jẹ lórí àti mọ̀ pé yorùbá lẹ́fù ẹ̀ sàdédé fún wa àbí òye so eléyìí ẹ̀kọ́ ẹ̀kọ́ máa kọ̀ntínú láwùjọ wa ó yẹ kí ìfẹ́ wà píọ̀ ìfẹ́ ni wọ́n fi pè ọ́ ìfẹ́ ni wọ́n náà fi dáhùn ìfẹ́ ló fi jẹun mi ń ta oúnjẹ fún ọ. àmọ́nì sìn ìwọ́n àwò pé a ah, iṣẹ́ ìyàwó responsibilities tó wà bẹ̀ pọ̀ kò sì lè easy fún yẹn láti máa bá lọ bẹ́ẹ̀ especially for the first time àti pé iṣẹ́ tuntun ṣe náà kì í ṣe pé ó tó rí ń bẹ̀ lọ títí kí ẹ̀ wá kọ́ bá kù kí ẹ̀ wá bu kí ẹ̀ fún un ìpè tó mú fi ràn yín lọ́wọ́ ni eléyìí kò sí wàhálà mi so irú rẹ̀ la rí táwọn ẹ̀yà mi máa ṣe tí ẹnìkan bá ṣègbéyàwó bá gbogbo ẹni tó bá wá ọkùnrin yẹn ni wọ́n lówó torí kó lè bá a fi lè ilé lọ́wọ́ kó fi lè bá a lè máa ṣètọ́jú ìyàwó rẹ̀ dáadáa èsì pé ẹ bá ti gbóúnjẹ ọ̀rẹ́ àgbà ẹ má bínú ọgbọ́ tásìkò ni tásìkò ìṣe rí ni olóòtú máa sọ two hundred mọ jẹ three hundred mọ jẹ five hundred ẹ̀kọ́sẹ́ tó fún mi one thousand nínú gbogbo wọn ní kẹ́pítọ́nì gbogbo ẹ̀ ní ọ̀hà sórí àti ní káwá pátí àkórí á. so eléyìí táwọn Yorùbá ń ṣe wọ́n ń pè ní hibatu sawab nínú fiqh wọ́n ń pè ní hibatu sawab ẹ̀bùn tí mo bùn ọ tí mo fẹ́ kọ́ san padà lẹ́yìn ọgbà ọ̀bẹ náà òfin pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ o àmọ́ kì í ṣe tó dáa táwọn máa ṣe ó yẹ kí wọ́n ti bùn yẹn ní nǹkan ẹ̀ máa wẹ̀yìn ẹ sì máa bùn lẹ́bùn kì í máa ní lẹ́mìí tí mo ń san oúnjẹ tí mo jẹ oúnjẹ tó ń jẹ o ẹ ràn án lọ́wọ́ nítorí pé ẹlòmíì ẹ̀ máa ní tí ń ṣègbéyàwó yẹn lápá jùlọ àwọn ọ̀dọ́ yẹn láti káàdì rẹ̀ ní fi ń ṣèyàwó sẹ́yìn pé the next day ẹ̀rọ àwòrán wọlé ọ̀dọ̀ ni àánú ni torí òun náà mọ́rí out àmọ́ kò túbọ̀ ìgbésẹ̀ sáré onídìyàwó tí ọba ajẹ́kọ́rẹ́ ni sàánú ẹ̀ ìgbowó ìgbowó ìgbowó ọ̀pọ̀lọpọ̀ wà stranded ni torí ẹ̀ táwọn náà bá ti ro lẹ́yìn sínú táǹsì ọ̀rẹ́ wa tó ṣèyàwó gba eléyìí gba eléyìí gba eléyìí wọn náà wọ́n sì fi sórí pé níjọ́ títí ẹ̀ náà bá jẹ́ ọ̀sán padà ká máa mú mẹ́ńtálítì yẹn kó lórí wa kọ́lá wọn nìkan ló ti kọ́ ọ̀sán padà mọ́sàn òfowópamọ́sí lọ́dọ̀ ni tòun gbà tó ti ṣe mí lórí ọlọ́run fòrè torí pé yóò tún máa jẹ́ njẹ́ ọmọ kọ́ọ̀jì àwọn yòókù náà láti fẹ́ yà wò aláàánú sì lọ́lọ́ tí o bá mú five thousand tó bùn yẹn ọmọ iye thousand sọlọ wọn bó fìdí fún ọ ọlọ́run sì bùkátà pé tó bá sórí fún ọkọ ọmọ kéde orídìí eléyìí ẹ jẹ́ ká fi eléyìí kọ́ra kìí ṣe pé mo jẹun náà mo á mú fifty naira kan hundred naira ọ̀rẹ́ wa má bínú ẹ má tu ẹ sábà pò so gbogbo eléyìí ń tata ajẹ́ pé táwọn bàbá màmá yẹn ń ṣe lọ náà lẹ́yìn náà ń ṣe lọ. ẹ̀ develop nínú mentality ni níṣẹ́ lọ́yẹ kẹ́yìn wò pé ọ̀rẹ́ wa gbé léyìí ìrànlọ́wọ́ ni ẹgbẹ́ léyìí ìrànlọ́wọ́ ni wọ́n máa bùnyàn lẹ́bùn ṣe torí pé èèyàn náà lówó àmọ́ sàrà ẹni tó ní bùkátà ló máa ń gbà mọ́ ẹ sọ̀rọ̀ ẹ̀bùn lẹ́ẹ̀ máa bùnra yín lẹ́bùn yẹn yóò dé ara yín. tòtẹ́ bá wà hàn ẹni ṣègbéyàwó lọ́wọ́ bẹ́ẹ̀ ó dájú ìgbà tí ó bá fi di pé ntọ́lọ̀ ní kẹ́ ẹ̀bùn fẹ́lẹ̀ òun náà ti dúró lórí ẹsẹ̀ rẹ̀ tó sì máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa fi gbọ́ bùkátà yìí ilé ìjọba sójà náà. aleykum salaam. láti ìgbéyàwó títí títí òun ló mú lápò láti. ó ti parí ó ti parí ẹni tí fẹ́ yàwó ẹnìkan náà ní ọba ṣe ma." so nínú ojúṣe tí bàbá máa ń ṣe fọ́ọ̀mà rẹ̀ ó náà ní kẹ́ fẹ́ yàwó fọ́ọ̀mà yín ó náà ní kẹ́ fọ́ọ̀mà lọ́kọ nílẹ̀ yìí kìí ṣe náfìlà nínú ojúṣe òbí lórí ọmọ rẹ̀ bàbá rẹ̀ lọ́rùn lọ́wọ́ kó àti gbọ́ ọ́nù dánilẹ́kọ̀ọ́ kẹ́dáàdì so you are not doing what supposed to have been doing tí wàá lọ́wọ́ àṣẹlẹ̀ kó wá àlàálì rẹ ni o bí ẹnìkan ní sọfẹ́ bá ẹnìkan wí ọwọ́ à ń tẹ rẹ́díò ń tẹ̀ dánilẹ́kọ̀ọ́ pé ẹgbẹ́ tèmi náà wí ẹgbẹ́ tí mo gbọ́ ọlọ́wọ́ alikítẹ́pù ọmọ ṣiṣẹ́ nígbà àwọn ọmọ tó kú ọ̀rọ̀ rádaràdà kan wá bá ọmọ aláwí ìlú náà rí pé rẹ ẹ má kó ọbí ṣùgbọ́n bá wà náà tí wọ́n bá ti gbọ́rọ̀ dáadáa ìwọ lọ́ọ́ máa lò àmọ́ pẹ̀lú làákàyè bàbá tí oníkọ́ fẹ́yàwó fún ọ nísìnyí bàbá ọ̀rọ̀ ọmú lọ sẹ́nu tí bàbá rẹ o lè séńtì ẹ̀ ọlọ́wọ́ bù ọ láti rí fẹ́yàwó rẹ̀ ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ẹni tẹ́ bá fẹ́yàwó fún ẹni dá sọ fọ́ọ̀bù òun náà lè bá pa láró ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ máa ṣe wàlímà yẹn tó kò sí pé wọ́n máa tún á ṣe wọlé mà kan fúnra tó lówó ẹ̀ tó lọ jalè ọjà ló ti dùn náà. àlẹ́ ìtòsàn. kí ni Thank you. ẹ bá ń tó ara mi ń gbọ́ dáadáa. àkóso igi ni kò sí nǹkan méjì kó so igi ni àmọ́ akóbìnrin kan ọmọ afọ kan ọmọ afọ jẹ́ la láì jẹ́ kó so igi ọ̀daràn burúkú ni ọ ètò sọ ọ̀daràn lásán ọ̀daràn burúkú so eléyìí ni wàá so igi because by the time tó bá so igi we know that you are responsible wípé kìí ṣe pé afẹ́yàwó lásán àwọn nǹkan ti ń bẹ lẹ́yìn rẹ̀ ṣé bá ti so igi bó wọn sì ṣe ń so bàbá ma wọn sọ pé nǹkan máa ń fún ọ ọmọ òun yìí fún ọ níyàwó wọn náà sọ pé mo gbà á níyàwó sígbà tí wọn gbé responsibility wọn àwọn ẹlẹ́rìí méjì jẹ́ kí ni sọ̀dá kìtì wọ́n fẹ́ fún wa fún lẹ́yìn rẹ̀ alhamdulilayi ìyàwó ti di ìyàwó rẹ̀ báyìí gbogbo wàlímọ̀ sí wàlímà wọn lọ pàpà máa ṣe léyà tó bá ṣe ń bẹ lẹ́ẹ̀kan náà alhamdulilayi wọ́n jẹ́ bó ṣe ń naam alaikum salaam. ó gbé kínní. àmàlà tí wọn bá ní bùkátà sí sàrà níbẹ̀ wọ́n bú yàn sí àwọn wọn ní bùkátà sí nǹkan àwọn mú sẹ́nìkan máa bu ọ̀nà àfi tí yẹn bá jẹ́ sakọ̀jìyà ebi ń pa mí wọ́n á gbóúnjẹ kan á pé sàrà ni wọ́n á pé kí wọ́n má bàa máa wọlé rẹ̀ dákun lọ jẹun kó yó eléyìí jẹ́ kó sí àmọ́ kò túmọ̀ sí kọ́ máa sọ pé èmi ajẹsàrà ni mí o mo fi jọ ànábì sallallahu alaihi wasallam ìsọkúsọ ló ń sọ yẹn o tó rà náà bí ìjẹsàrà ẹ̀rọ̀gbọ́n anábì máa sọ pé màá máa rìn lọ lọ́nà tí màá sì rí dẹ́bínú lẹ̀ tí sì máa wù mí kí n mú kí n jẹ́ àmọ́ ní jẹ́ torí ìbẹ̀rù kan jẹ́ ara zakatu dẹ́bínú tí wọ́n ń kó bọ̀ tọ́já bọ́ lọ́nà tọ́lọ́ lọ́n ṣe sàá jíjẹ léwọ̀ lórí ànábì àtàwọn ará ilé ànábì ànábì ìjẹ sàrà náà. Alaikum salaam. gbogbo ọjọ́ tọ́lọ́ ni nígbà táwọn ẹsẹ̀ lẹ́bọ mùsùlùmí làwọn gbogbo ọjọ́ ti ọlọ́hùn kò síjọ́ tó ṣe wàlímà tó gbò náà sàlẹ̀ kò sọ. ibi wọn náà ti sọ pé sàrà òkú ni bí ti ti sàrà òkú yẹn. tẹ́lẹ̀ ní ìdìbò àṣẹ máa polongo ìgbésàrà òkú ni. kò ní àníyàn láàrin àti Allah pé sàrà lélẹ́yìn kò sí wàhálà ẹni tó ayẹ fún lẹ́ni tó yẹ jẹ sàrà ní ìsìn ẹ̀yìn masha Allah ẹ̀wù tẹ́lómi wọ́n twelve thousand náà wọ́n tún máa fún sàrà ẹ wá sọ pé bídẹ àjọ kẹta fa ẹ sọ pé jọ kẹjọ fa bídẹ sàrò ogójì ọjọ́ lẹ́sẹ̀ gbogbo àti ó sì jókòó bí ari pé ah, ah, ah, gbogbo wọn ló ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá máṣá àwọn àwọn olówó làwọn ènìyàn yìí náà ti ń jẹ sàrà ẹ̀ gbádùn oúnjẹ kújẹ ní bàtà àkékàtà nítorí pé àwọn ẹgbẹ́ ní yàrá afọ́jú lẹ̀ àwọn tó fi ń pa sàrà àbáwò ọjọ́ bó ti ṣe jẹ́jà náà aleykum salaam. sọláàtì lásán lẹ pé toró ńlẹ rí tó múnádóko wá nípa rẹ̀ àmọ́ ọmọ ẹrí ò wá tó lẹ́sẹ̀ ńlẹ ń pa rẹ̀ látọ̀dọ̀ anábì sọlọ àdìwà rẹ sọ náà àlékún. ó túmọ̀ sí kọ́ ẹ kí ìyàwó yín náà máa sọ láti pè ọ́ bíkọ́ sígbà tí ìyàwó bímọ ìwọ́n ti kọ́kọ́ sá lọ. so ọmọ ti gbórí tìrìtì ọrọ kó tó dùn tẹsẹ ma pé léètì rẹ ó lè mú ti yà kú yà ya náà. akodo bí kí n lè sùn. bẹ́ẹ̀ kéne gánà rẹ̀. owó ṣe ẹ fẹ́ ránṣẹ́ ni àbí hand to hand through account number tọ́lọ̀ ń bá padà wá kọ́kọ́ ẹ̀fẹ́ ra ẹ̀ma kí ló lè ṣẹlẹ̀. Uh-huh. ẹ̀yin ò sì fẹ́ fẹ́ ẹni tó ti bí máa rí ah, ó ti wá sọ ni. ó burú kẹfẹ ó burú kẹfẹ ó burú kẹfẹ àmọ́ ó tẹ̀ fún ga burú ni nítorí pé owó tẹ̀ máa ti ń fún obìnrin kẹ́ tó fẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé tó bá fẹ́ yín owó náà jọ kan nínú sábàbí tó ti torí rẹ̀ fẹ́ yín. òun ti máa rọ ikú tó ń bá fẹ̀yìn tán owó yẹn mọ̀ flow tó bá wá délé tó bá yẹn náà ti mà tí gbogbo nǹkan rí bó ṣe lóun tó mà ṣùgbọ́n yóò yí wà padà tó náà tẹ́lẹ̀ wọ́n wà lọ́kì ni ó ti wá hàn pé bàbá yìí òye ti rú ẹni tó ń lérò òun náà máa sọ pé fowó yẹn tó bẹ́tà ó yẹ kí la fẹ́ sọ pàǹfù ẹjẹ́ afẹ́tẹ́ náà torí pàǹfù abáfẹ́ tá à lórí láàmú agbálada eléyìí ìgbà míì ó lè túmọ̀ sí pé à ń kẹ́ náwó dànù kò sí láàdá kò sí làádá ọ̀pọ̀ ẹ̀mẹ́rin èèyàn ló ti náwó bẹ́ẹ̀ fóbìnrin ṣáájú kó tó di pọ́ fẹ́ tọ́lọ̀ hàn kọ́ pé ọ̀fẹ́ mà yóò ti di wàhálà púpọ̀ ẹ̀yìn sì mọ obìnrin àwọn ìgbowó kan sọ mo ti ṣe nítorí ọyọ kan máa sọ nípa àìbáhámà àìbáhámà tọ́lọ́ máa kọ́kọ́ àkọ́dà fẹ́ra wa mọ́ bó ń ṣe ń gbà ní ọ̀mà náà tọ́lọ́ àwọn ti máa béèrè tó jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ yọ obìnrin mi lẹ́nu pàtọ́lọ́ padà kọ́ kí wọ́n fẹ́ra wọn mọ́ tọkùnrin wa sọ pé you are going to pay back all my one kobo uh, how many how much are your kobos? lọ́ba ní two fifty thousand naira. ó lè ó lè rẹ o ìwọ gbẹ́rù lítọ́ gbá gbogbo ọmọ ìwọ ọmọ kọ́lẹ̀ ìjọ tọ́lọ́ ìjọ sísì ìjọ náì owó tí wàá ti gọbọ ní wàá ó lè kọ́dà omi ń bẹ tán fa wàhálà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tọkùnrin sọ pé ó ní gbádùn obìnrin sì ti ná táwọn bàbá wa wọ́n pòwe wọn ò sì sọ. So wọ́n ní kòkòrò jowójowó làwọn obìnrin kòkòrò yín ohun èé jàkàrà kìí jẹ búrẹ́dì tó bá rún lẹ̀ kìí jẹ kuru tí ló bá jẹ owó kòkòrò jowójowó làwọn obìnrin so owó tí wàá jẹ two fifty thousand naira kọ́tà million yóò lọ́wọ́ apọ̀ ọ̀rọ̀ apọ̀ òun gbọ́ òrùkọ́ òun two fifty thousand ọ̀hún yìí gbà lọ́wọ́ rẹ̀ ó sì ní ó tún máa gọ̀ ọ́ bẹ́tà kó ló wọ́ sọ owó rẹ̀ o nígbà tẹ́ bá fẹ́ tán ẹ máa fowó tún ṣe eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ sì tún máa kówó fòbí obìnrin ṣáàjú kẹ́ tó fi ọmọ wọn torí kọ́ mọ̀jẹ̀ kówó náà lẹ́ fi fi àwọn náà rọ̀ wọn ò fẹ́ fi fún yín tẹ́lẹ̀ náà owó tó yẹ wọn fún ẹ àwọn á rò pé ah, ọmọ wọn á gbádùn tẹ́lẹ̀ mi lọ sẹ́sìn wọn gbúrò rẹ̀ mọ́fọ́dún mẹ́wàá gbogbo fóònù sẹ́ máa pè báyìí pé the number you have called uh, is a wrong number tó <laughs> gbogbo eléyìí máa ṣẹlẹ̀ ọbẹ̀ ta ẹ má máa kọ́ bí ọmọ lówó ṣáájú kẹ́ tó fi ọmọ tó rẹ́ padà máa bú àwọn náà tọ́lọ̀ wọn bá kọ́ pé kẹ́ fi ọmọ wọn tòlẹ́yìn owó dùn gbà kí rọrùn dá padà kódà kéèyàn ọmọ ti nà kódà wọn ti lè máa bí ọlẹ́rẹ̀ àníyàn rẹ̀ nítorí ọlọ́run ló ṣe fún tẹ́lẹ̀ ni àbí kí ni wọn náà rò nítorí ọlọ́run fún sóò nìkan lọ́wọ́ àlàyé tó fi jẹ́ pé wọn àmọ̀ kó fún fíṣẹ̀fílì láì mọ́tíláṣí kara àpótí fíṣẹ̀fílì láì dáwó bẹ̀ fá ọmọ tí wàá nàbà fíṣẹ̀fílì láì wó òun fún kó lè tàbí ti lọ́wọ́ fún ọmọ akóso aleykum salaam. ọbẹ̀ tí a kọ́ mọ́ fẹ́ garanti rọ wọn ní ọbẹ̀ fẹ́ yà wọn á ní kọ́ garanti kọ́ mọ́ ó ti sẹ́yìn tó gbọ́ condition yẹ̀yẹ́ o wọ́n máa ń padà regret náà má guarantee anybody ìyàwó ni wọ́n fẹ́ fẹ́ àbóṣìṣẹ́ lọ fẹ́ fẹ́ ẹ̀ down òṣìṣẹ́ lẹ́yìn fẹ́ fẹ́ àbíyàwó ìyàwó ni kẹ́ ẹ máa fẹ́ òkè sóṣìṣẹ́ o má dé ṣe pé àwọn tí wọ́n máa ṣe títì rcc fa ẹ̀ down òṣìṣẹ́ lẹ́yìn wà ní ọjọ́ bó ti ní bí wọ́n ti ṣàpèjúwe kan fún yín ẹnìkan ìlú yìí náà ló ti ṣẹlẹ̀ ìgbà tó ń fọmọ́ lọ́kọ̀ wọ́n wá ń tẹnu máa ń jọ yẹn ọmọ wọn ṣiṣẹ́ o ọmọ wọn ṣiṣẹ́ o ọmọ wọn ṣiṣẹ́ o so ó ń sọ à yóò ṣiṣẹ́ yóò sùn yóò ṣiṣẹ́ yóò sùn àfa ó sì tún bun bàbá ìyàwó ní mọ́tò tó kún bọ̀ sínú wọn dùn wọn sọ ká máa fọmọ fún mi wọn sọ ẹ mọ pé ti ta ọmọ ti lọ ti pẹ́ àfa ọpẹ kò jìnnà lọ fọmọ sọgùn owó ló gbé igbá lé lórí tẹbẹ ẹsẹ máa ń yorùbá lẹwọ àfa ọmọ ń pọwó ni wọn tó mọ à nǹkan ti lọ mo ní òsì sẹyìn oṣù àwọn èdè táwọn yẹn máa ń pè wọn fura ẹni tó fẹ́ ba ti yín jẹ́ òun lè gbọ́n jù yín lọ èdè tó pè ló ń lò ọmọ yóò ṣiṣẹ́ ọmọ yóò tà yóò ṣiṣẹ́ yóò sùn wọ́n sọ ọmọdé atm a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀jẹ̀ àmọ́ pèdè tó dáa tí wọ́n á ní pé kọ́lọ́njọ́ dáa fún akọ́dáa fáwọn ọmọ wa kí ọmọ jẹ wa kọ́ mọ́ jẹ àwọn ọmọ wa kí lọ́lọ́run fẹ́ fi kálukú sí kó fi wá ṣe dáadáa láyé àti ẹ̀yin ò lè díktéètì bí ìgbésí ayé ẹnìkan ṣe rí yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ pé òṣìṣẹ́ làá fẹ́ jẹ́ ni àbólówó èwo ni fẹ́ jẹ́ ẹ mọ̀ pé ní Yorùbá lẹ́bù ní Yorùbá lẹ́bù àwọn gán gbà kódà àwọn tó máa ń ṣe ládùá ọlọ́mọ sì wá ló ń ṣe torí pé ó ń ṣe ń ṣe àwọn èèyàn ń wá ṣe torí wọn ò lọ́nà míì kí wọn máa gbàyàn síṣẹ́ ló pé ọ̀nà àbí kí wọ́n gbà wọ́n síṣẹ́. gbogbo àdìkáká ìkúkú wọn lọ́nà mi ni inú fi jẹ́ pé gbòòdì ojú mi àti jáde àti jíjáde bí gbogbo aago olùtọ̀ ní délé ọ̀ lọ́nà mi ni. ọ̀rẹ́ wo yóò yẹ sàtòsè lójúmọ́ kan lórí kíni kótórí ẹ̀ ọlọ́run má ṣe wá ló ń sẹ́yìn tọ́lọ́run bá ṣèyàn lólówó yọ ọmọ túmọ̀ rẹ̀ yàtọ̀ sí kéèyàn kà yóò ń sẹ́ torí ẹ̀ ọlọ́run ọba kọ́ba oníkàlùkù wa bí àbùkátà rẹ̀ kọ́mọ̀ sí wa ẹni tó ṣe pé iṣẹ́ náà sáni ọmọ ṣe sáá bí ọwọ́ la rí àrówó ẹ mọ̀ kọ́kọ́ láyé pẹ́ẹ́pẹ́ ìwọ̀n gbowó tí ó pa pẹ̀lú gbogbo wàhálà tí ń ṣe látàárọ̀ kò ní tí ọ̀jẹ̀ lọ. tó tẹ́lẹ̀ yìí náà wà ní nǹkan tó ń wá torí ẹ̀ kọ́lọ́n ẹlẹ́dàá wa kó bọ̀ wá láti rí ẹ máa sọ èdè tẹ́ ẹ máa pè fáwọn tí nǹkan bá jọ dà yín pọ̀ pẹ̀lú wọn torí ọ̀rọ̀ ẹlẹ́lẹ́ mà ẹ lè mà níyà wọn. owó owó owó òǹkọ́ lò pé nta àfojú sùn pàtí ìsìnkúrú yẹn dàrú owó kí ni because àmúwálé ara ni mu lọ tí à ń bá lọ tó bá rí pé owó bá ní kókó ìntàǹtì torí rẹ̀ ń bẹ láyé kò bá já sí pé gbogbo ẹni tó bá ti ṣiṣẹ́ rówó wọn ò ní kú máa. gbọ́sìn tá a wá wá láyé náà ló ti rí o àjẹ́ pààrọ̀ tá a bá lé bá àwa lá àmọ́ ẹni tó kọ́ ọjọ́ òkú ẹni tó rí kójú òkú ẹni tó kójú àti ẹni tó bákan náà wọ́n gbé wọn dàrí o nítorí pé sọ yóò ti sẹ́ ẹ̀jẹ̀ ti sẹ́ ẹ̀jẹ̀ ti tọkọ ọba wa gbà mọ sẹ́mi pé gbéyàwó wọn wà yóò come to an end náà torí tọmọ yẹn náà tó fi máa dalé kọrú ni wọ́n ti gbélé lọ́wọ́ pé gbogbo ọmọ fẹ́ ṣiṣẹ́ náà ló sì máa rí sẹ́ ẹ̀yin you are on the field gbogbo ọmọ tí ń graduate ní ìsìn èèyàn mélòó lórí sẹ́ self employment kọ́lọ́pọ̀ ni ok gbàtẹ́yìn máa ń sọ pé yóò ṣiṣẹ́ ọmọ yóò ṣiṣẹ́ ọmọ yóò ṣiṣẹ́ sẹ́mi tí ó tún ṣẹlẹ̀ ọkọ̀ kọ̀ pé kò ṣiṣẹ́ ìyàwó wa ń wáṣẹ́ kò rí ọdún kìíní ọdún kejì ọdún kẹta wọn ní gbà tẹ́ ẹ̀ rí tẹ́ kí lọ́kọ tiẹ̀ ṣe kí ẹ̀ fi lè rí tẹ̀ wọ́n. àtẹ̀mí ti jẹ́ pẹ̀lú àwọn ẹ̀dá kọ̀ǹdíṣọ̀ rẹ̀ fún pé tù ú lẹ̀ yóò ti sẹ́yìn ẹ̀kọ́ ni ó ti fún láyè ẹ kì í ṣe kókó fún láyè lásán kọ̀ǹdíṣọ̀ mi ó ọmọ bá wà nù. ok ìwọ ọba rẹ wá sẹ́yìn níbi tó yẹ pé tíyàwó rẹ bá lọ ọbẹ̀ ìwọ nìkan kọ́ ló ní mọ́ àwọn kò tún máa bọ̀ ṣíà àbẹ́yìn òsín nàìjà ni. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك